ta lẹni tó fẹ́ ṣe léwọ̀ wọ́tọ̀ yìbá ti mínà rìsíkì àti àwọn nǹkan tó dáa tó dáa nínú jẹ́ ẹ̀mú ta lẹni náà tó fẹ́ ní kẹ́ ẹ má jẹ́ kùl sọ pé hiya lilladhina amanu fil hayati dunya sọ fún wọn pé àwọn nǹkan ọ̀ṣọ́ nǹkan ọ wà fún àwọn onígbàgbọ́ òdodo nílé ayé ọ̀ṣọ́ ilé ayé ó wà fún wa àwọn nǹkan tó dáa nínú jẹ́ imú ó wà fún wa nílé ayé kọ́ọ̀lì sọ̀tàn yá ọmọ lẹ́kìyà mà tọ́ba wa di lọ́rùn àwa nìkan ládàá lò tílé ayé yìí à á lò àwọn kèfèrí náà ó lò àmọ́ tọ̀run kọ́ọ̀lì sọ̀tàn yá ọmọ mà àwa nìkan ládàá lò kadhalika nufasiru li ayati li kaumi ya'lamun báyẹn la ṣe ń ṣe àlàyé àwọn àyà fún àwọn ìjọ tó nímọ̀ ṣẹgbọn tó lọ sọ báwọn nísìn wípé ta lẹni tó fẹ́ ṣe ọ̀ṣọ́ ilé ayé ní èèwọ̀ fún ẹ̀yin ènìyàn fún ẹ̀yin mùsùlùmí in particular fàbáyánátì àsúnà àìdọ̀ súnà tó wá ṣe àlàyé pé anamina zina mahuwa muharram ẹ wá o nínú ntó tún jẹ́ ọ̀ṣọ́ yẹn ntó jẹ́ èèwọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. ohun tó tún jẹ́ èèwọ̀ ọ wà níbẹ̀ o fàkọ̀dé sábàtà ani nabi sallallahu alayhi wa sallam ó kúkú rinlẹ̀ látọ̀dọ̀ ànábì pé anáwó kharaja ala ashabi ní ọjọ́ kan ó jáde sí àwọn sàábé rẹ̀ wà fi ihida yadayhi harirun nínú ọwọ́ kan tó nínú ọwọ́ kan rẹ̀ ó mú aṣọ àlàárì rísílì ó mú lọ́wọ́ wà ní ọwọ́ kejì ó fi gbá góòlù mú ànẹ́bì ó jáde sáwọn sàbẹ ó wá fi ọwọ́ kan ó fi mú aṣọ àlárì ó fi mú lọ́wọ́ ọwọ́ kejì ó mú góòlù lọ́wọ́ ń bẹ̀ ẹ dákun àlárì àti góòlù ọ̀ṣọ́ ni wọ́n àbí kì í sọ̀sọ̀ ńgbọ́ náà wá sọ ní ìsìn pé ta lẹni tó fẹ́ ṣe ọ̀ṣọ́ ọlọ́ọ̀ ní èèwọ̀ fún wa tó sì sọ pé ó ń jẹ́ nílé ayé yóò tún wá jẹ́ tiwa ní àdáyanrí ní ọjọ́ àlèkìyàmọ̀ ẹ wá máa gbọ́n ti ànábì rẹ̀ ẹni tó mú àyà yìí wá ẹni tó lọ sọ àyà kalẹ̀ fún rọ́wìlì àyà ẹlẹ́gbàwá àyà ẹ̀tún agbọ́n tó fẹ́ bí báyìí o ó ní hadhani haramun ala dhukuri ummati méjèèjì yìí èèwọ̀ ló jẹ́ fáwọn ọkùnrin ìjọ mi o méjèèjì yìí èèwọ̀ ni fún àwọn ọkùnrin ìjọ mi o. hìlún lí hìnáfihìn ẹ̀tọ́ ló jẹ́ fáwọn obìnrin wọn ṣe ẹ̀rí báwọn sọ fẹ́ sọ pàdé ẹgbẹ́ ìtakọ̀ náà ni sẹ́nu ẹ̀ gbà á kó o sọ pé ànẹ́bí o tọlọ ń fi kùránì rán o ọ ta ko kùránì tó mú wá nígbà tó rí irú ò burú tán kì í burú tán náà ó ṣe bẹ̀rẹ̀ sí ní burú ni bí ó ṣe ní burú mọ́là ń bọ́ ọsán yìí ẹnu rẹ ò lè gbà á kó o ní ànábì ìtakọ lọ́hùn ẹnu rẹ ò lè gbà á. lẹ́yìn tó lọ́ọ́ ní ta lẹ́ni tó fẹ́ ṣe ọ̀ṣọ́ ó tún mú wá ní ìmúwá ìbéèrè pé hù hù ló máa fọ̀bídì ló máa fọ̀bídì ẹ̀ẹ́n eh, ìṣèṣínà ọ̀ṣọ́ fún àwọn ènìyàn fún àwọn onígbàgbọ́ òdodo lẹ́yìn táyà sọ̀kalẹ̀ tán àníbi tó wá gàdé kú òun lé wọ́n wá bá wọn sàbẹ rẹ̀ ó mú aṣọ àlárí lọ́wọ́ lọ́wọ́ kan ó mú góòlù lọ́wọ́ kejì ó wá ní ẹ̀yin ìjọ mi o méjèèjì yìí o èèwọ̀ ni o fún ọkùnrin ìjọ mi o ẹ̀tọ́ ni o fún àwọn obìnrin ìjọ mi ó túmọ̀ sí pé mùsùlùmí lọ́kùnrin kò gbọ́dọ̀ wọ aṣọ àlárí láyé tó bá fẹ́ wọ̀ lọ́rùn kò sì gbọ́dọ̀ lo góòlù láyé tó bá fẹ́ lù lọ́rùn obìnrin nìkan sọ lè ó lẹ́tọ̀ọ́ kó wọ sílíkì obìnrin nìkan sọ ló lẹ́tọ̀ọ́ kó lo góòlù kó lè mọ ipò tí ànábì wà nínú ṣẹ̀ríà Islam. manzilatu mustakila ó wà ní ipò kan tó wà independent kurani ọ̀tọ̀ hadisi ọ̀tọ̀ ìkíní kejì wọn ni wọ́n lè dá ìdájọ́ mú wá amadisi òun ó máa ṣiṣẹ́ pẹ̀lú Quran ntí Quran túlẹ̀ á dínkù ntí Quran dínkù á fẹ̀ lójú ntí ò sí rárá yóò gbé jáde gbogbo sẹ́wọ̀n yẹn ni àdìsí ń ṣe pẹ̀lú kíni o alukur'an ẹ̀já tún mẹ́rin mi wà ẹ̀rí pọ̀ lọ́sọ́ àbàdà o ẹ̀rí pọ̀ lọ́sọ́ àbàdà mo ṣe ni mo tún dínkù. ẹlẹ́ẹ̀kẹjọ ẹtún wo ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ yìí ọlọ́run ní yusikumullahu fi awladikum lizakari mithlu hazili unsayayide ọlọ́run ní mo ń pa yín láṣẹ o nípa àwọn ọmọ yín o mo ń sọ àsọ́ọ̀lẹ̀ fún yín o nípa àwọn ọmọ yín o lizakari mithlu hazili unsayayide ìtọ́kùnrin kan bá mú obìnrin méjì ni ó mú ìpín ọkùnrin kan nínú ogún bàbá wọn tàbí ìyá wọn ìpín ọkùnrin kan òun lóbìnrin méjì máa pín òun ohun tó lọ́wọ́ bá sọ òun ó túmọ̀ sí pé ọmọkùnrin kan ntọ́ bá mú ìlàjì rẹ̀ lóbìnrin kan máa mú àpapọ̀ obìnrin méjì ní ntọ́mọkùnrin máa mú àbí ó sì túmọ̀ sí pé gbogbo ọmọ ni ó ṣe kíni ni ó jogún òbí rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. Fahada amun that is the general statement from Allah subhanahu wa ta'ala ẹ wàá máa gbọ́ àfààní wàhádà amun ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ gbogbogbò nìyẹn yusubutu yasubutu yasubutu fi kulli abin wa ummin maurusaini ọ̀rọ̀ náà sì ń ó gbọ́dọ̀ rinlẹ̀ ní orí gbogbo bàbá àti ìyá tí wọ́n fẹ́ dogun wọn wàyẹ́sìbùtù àìdán fi kúlì ìbùnín wáàrísìn ọ̀rọ̀ náà tún gbọ́dọ̀ rinlẹ̀ lára ọmọ kọ̀ọ̀kan tó máa jogún òbí rẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ fàjá àti sunna sunna bá tún déhùn fàkásọ̀sọ́ alim ali alimuwaras bẹ̀gẹ́rẹ̀ àmìyá. Ali, fàkàsọ̀sọ́tì alimuwaras bẹ̀gẹ́rù àmìyá súnà ọba tún wá specify ẹni tá a jogún ó not all parents not all parents gbẹ́rọ̀lẹ̀ àmìyá ó ní bẹ̀gẹ́rù àmìyá àwọn tí èèbá sàdẹ́bí ọlọ́ọ̀ ni wọ́n jogún o nínú àwọn òbí o èyí tó bá ti jáde bí ọlọ́run oníjogún rẹ̀ o àbáwọn ẹ̀dẹ́bí ọlọ́run síwọ̀n ẹ̀bí mọ́ ẹ́. Eh? wọ́n máa bímọ bánẹ́bí wa bímọ kò sọ́mọ kankan tó jogún ànẹ́bí wa súnà ló sọ pé wọn kì í jogún àwọn ànẹ́bí ọlọ́run àwọn ànẹ́bí ọlọ́run wọn ò sí nípò òbí tọmọ ó jogún wọn ẹ̀sẹ̀ lẹ́ni wàdálíkà bí kọ́wọ́lì sallallahu alayhi wa sallam ìyẹn tá a wí yẹn òun ni ọ̀rọ̀ tánà ibi sọ pé láàánú rafu wọn èyí jogún tiwa o. nígbà tí ń wà kú tán tẹ́nìkan mi wá jogún mi àwọn ànábì ọlọ́run wọn jogún wa o máa tàràkínà sọ̀dàkọ̀tà nù yín tá a bá fi ilẹ̀ sàrà ni fún gbogbo ìjọ mùsùlùmí. wàhásọ̀sọ́tì àsùnà àlìwárìf súnà ó tún ṣe ó tún ó tún ó tún ó tún olùjogún o kì í tún ṣe gbogbo ọmọ ní òjogún o ó ní bìgẹ́rì lẹ́kọ́ọ̀tìlì kọ́ má jà sí pé ẹni tó fẹ́ jogún yẹn òun ló pa ẹni tó fẹ́ jogún rẹ̀ tó bá ti já sí pé òun ló pa ẹni tó fẹ́ jogún rẹ̀ kò ní jogún o so sèrí yẹn nu Kùránì pé ẹ ń bá pa ẹ̀gbọ́n rẹ̀ àbí bàbá rẹ̀ kó lè balẹ̀ jogún rẹ̀ kò ní jogún rẹ̀ so oríkà inú àdìsí nìyẹn wà o pé ẹni tó bá pa ẹnìkan nítorí kó lè jẹ ogún rẹ̀ onítọ̀hún pípa tó pọ̀ ń tọ̀hún yẹn ó ti sọ ogún yẹn di haramu fún un wàdálìkà bìkan ò lè hì wọ́n nìyẹn sì ní o ní ọ̀rọ̀ táwọn ẹbí sọ pé lẹ́yìn ìsàlẹ̀ lè kọ́ ọ̀tí lè ṣe ìhùn kò sí kinní kan fún ẹ̀ńtọ́pààyàn tí ó jẹ lógún ọ̀pààyàn torí kó lè bá àjogún rẹ̀ kọ́ bọ̀ ní bọ́sí ọ lọ́wọ́ lẹ́yìn náà wọ́n ṣẹ̀ wá pọ̀ òun náà wọ́n ṣẹ̀ wá pọ̀ òun náà ṣẹ́túrí báwọn wọ́n kọ́kọ́ yọ àwọn ànẹ́bí ilẹ̀ ẹni wọ́n tún yọ ẹni tó pa ẹlòmíì torí kó lè jogún ẹ̀ wọ́n tún yọ òun náà lẹ̀ èjì kò tán bẹ́ẹ̀ o kama khasọsọ ti sunna al ìsìnnáyìí ní máa gẹ́gẹ́ bí súnà tó ṣe yọ àwọn méjèèjì kúrò nínú àwọn tí ó jogún àwọn méjì wo ànábì sọ pé la yarisu li muslimu li káfír wala li káfíru li muslim mùsùlùmí kò ní jogún kèfèrí kèfèrí kò ní jogún mùsùlùmí tí yẹn bẹnu kùránì inú àdìsí lọ wá wọn náà sì mọ̀ pé kèfèrí ò ní jogún mùsùlùmí mùsùlùmí náà sì ní jogún kèfèrí àdìsí ló specify yẹn pé tẹ́sìn yín bá ti yapa bàbá àtọmọ ta ni wọ́n lè jogún ara wọn tẹ́sìn bá ti yà yín ẹ̀ lè jogún ara yín mọ́ ẹ̀ lè jogún ara yín mọ́ ẹ̀sìn yín gbọ́dọ̀ jẹ́ ẹ̀sìn kan náà tí í ṣe Islam fakulu ẹ̀ ok fakana mẹ́rànlẹ́ àyà nítorí náà ntọ́wá máa jẹ́ ìtumọ̀ àyà yẹn bàdà taxis lẹ́yìn tá a ti yọ ìta fẹ́ yọ ń bẹ̀ báyìí hùwà ó ní pé anakula maurus ó ní pé gbogbo ẹni tí wọ́n jogún rẹ̀ mìíní abim ní bàbá ni o wà umin níyà ni o yẹrìsùn wú àbùnà òwò àwọn ọmọ wọn jogún wọn ilà anyakú nàlè maurus nàbí yan àfi tẹ́ni tí wọ́n bá jogún yẹn tó bá jẹ́ ànábì ọlọ́run fàyínàlè àmìyá nítorí pé àwọn ànábì ọlọ́run láàyò ràṣùnà wọn kì í jogún wọn wà ìlà bí bẹ́ẹ̀ tó kọ́ à ń yẹ̀kú nàlẹ́ wáárìs kọ̀ tí làlẹ́ màrúz tí òbí yẹn ọba jẹ́ ànábì ọlọ́run nítorí tún lè kàn ni pé kọ́ má jà sí pé ẹni tó fẹ́ jogún yẹn òun ló pa ẹni tó fẹ́ jogún rẹ̀ fàáyìn náà torí pé ẹni tó fẹ́ jogún fi hádìí rẹ̀ hàlà lórí kọ̀ǹdíṣàn pé òun ló pa ẹni rẹ̀ yìí láàyè rí sùwú kò ní jogún rẹ̀ wà ìlà tí ọba tó wá ta ń kọ́ wà ìlà tí ọba tó pa ń kọ́ à ń yẹ tẹ́lẹ̀ fàdín kíyèsí tó wá lọ yapa bẹ́ẹ̀ni lè mọ̀ rúf láàrin ẹni tẹ́ fẹ́ jogún àtẹni tí fa ìnáwó torí pé látàwárúfù ẹ̀yìn dà ìtìláfì dín kò sí ìjẹ ìjẹ ogún láàrin ara wa nígbà tí ẹ̀sìn bá ṣe kí ni o tó bá ti yàtọ̀ síra wọn gbogbo àlàyé tá a mú wá ìpátá inú ibo ló wà inú súnà o sì léwèé sáfà súnà àfọ̀njìbìtì ní ọ̀nù kò sí bó ṣe fẹ́ pín ogún náà kò sí bó ṣe fẹ́ pín ogún àti kó o lo odidi ẹ̀kọ́ kan pàtàkì sí ní ogún pínpín jẹ́ nínú ṣẹ̀ríà Islam àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kẹsàn-án wàmínàlẹ́ ahkam ẹlẹ́tì ìstakọ́láti bí ha sunna nínú àwọn ọ̀dájọ́ tó ga sí pé sunna nìkan ló dá mú wá zakatul fitiri zakatul fitiri tó máa ń yàn àbò tí ráwọn kan tí wọ́n èèyàn ni sórí inú kùránì kó tó máa yàn ká ní mẹ́nu kùránì ká yọ zakatul jáka kò sínú kùránì àdìsí nìkan ló mu wá ó sì ń yọ. wa ma yata'allaqu biha min ahkam àti àwọn ọ̀rọ̀ tó sopọ̀ mọ́ lórí bá a ṣe yọ id lam yakun laha dalilun ijabun dalilun ijabun illa ma wurida fi sunna ṣebí kò sí ẹ̀rí kankan nínú kùránì tó sọ zakatul fitiri di ọ̀ranyàn fún wa àyàfi inú àdìsí àpẹẹrẹ kẹwàá wàkàdáàlìkà taharimu nìjàmùr bẹ́ẹ̀nà lè máriha wà á mẹ́tìhà báyìí náà ni ṣíṣe léèwọ̀ fún ọkùnrin kan láti fẹ́ obìnrin kan pẹ̀lú pẹ̀lú arábìnrin bàbá rẹ̀ kọkùnrin kan kó fẹ́ obìnrin kan kó tún wá fẹ́ arákùnrin arábìnrin bàbá ọmọbìnrin yẹn bẹ́ẹ̀ bàbá rẹ̀ ó lẹ́gbọ̀n tàbó lábúrò so ẹni yẹn ti wá fẹ́ ọmọ ẹni o ó tún wá fẹ́ ẹ̀gbọ́n tàbábúrò bàbá ìyàwó ẹ̀ a ó kọ̀ láti hà tàbí ó ti fi ọmọkùnrin yẹn ó wá lọ fẹ́ arábìnrin ìyá ìyàwó bí àbúrò ìyá ìyàwó àbí ẹ̀gbọ́n ìyàwó fẹ̀rísìmọ̀tì zọ́ọ̀jì wáìd ìdàpọ̀ àwọn méjèèjì ní abẹ́ ọkọ kan náà fi wákìtì wáhid ní àsìkò kan náà haramun èèwọ̀ ni alárọ́gìmí min anahu lamiyari de fili Qur'an karim despite the fact wípé tó ti bó sojá sí wípé ààrí kínní kankan ní kuraani lórí ọ̀rọ̀ yìí ilá tààrí ìmọ̀ hadha al-jamu bain al-uqtayni fahasida. tó ti bó síkẹ́ sí pé nǹkan kan kà nínú àlè kùránì lórí ọ̀rọ̀ yìí àyàfi ibi tọ́lọ̀ ti kàn sọ pé èèwọ̀ ni kọkùnrin kó fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò àṣẹ̀gbọ́n àtàbúrò yẹn kò lórí ọmọ kan náà tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò yálà wọ́n gẹ́ táyé kẹ́hìndé ni àdúgbò gẹ́ wọn kan ẹ̀gbọ́n àtàbúrò òun náà tún ni àbúrò bàbá rẹ̀ tàbẹ́gbọ́n bàbá rẹ̀ lóbìnrin tàbábúrò màmá rẹ̀ tàbẹ́gbọ́n màmá rẹ̀ lóbìnrin pé ọ̀ tún gbọ́dọ̀ fẹ́ ẹlẹ́mìí lè máa wò pé tẹ́nìkan bá fi obìnrin yọ àwa fẹ́ ẹ̀gbọ́n màmá rẹ̀ yọ mọ̀dàgbà pọ̀ máa tàn án jẹ ó lè mọ̀dàgbà bàbá wọn lè bí òun kẹ́yìn sọ́ọ̀mọ̀ pé àbíkẹ́yìn bàbá ẹlòmíì àbúrò lọ jẹ́ sí ọmọ bàbá ni tó dá sí pé ọmọ ẹni tó jẹ́ àbíkẹ́ bàbá wa ìyá ọmọ ìyàwó tún jùlọ tí ó tún jùlọ ọlọ́run a máa pín òṣèlè bẹ́ẹ̀ so definitely ànẹ́bì ló wá jẹ́ ká mọ̀ pé kò gbọ́dọ̀ fẹ́ lásìkò kan náà níwọ̀n àgbà tí ọmọ bàbá yẹn sì ń jẹ́yàwó lọ́dọ̀ rẹ̀ ẹni tó bá wà nípò àbúrò bàbá rẹ̀ tàbẹ́gbọ́n màmá rẹ̀ àbẹ́gbọ́n bàbá rẹ̀ kò gbọ́dọ̀ fẹ́ lásìkò kan náà inú àdéhùn láti rí àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kọkànlá jadu ayatollah akíkọ kò sí àyà ọmọ nu àyà ọmọ pé wàyí náà máa wà gádínà lẹ àkíkọ́ fi sunna inú sunna láti rí ẹran sunna ọmọ ó sì ń jẹran sunna ọmọ ó sì lè ṣe àlùsùnà àbọ̀ òrí ọ̀n pa á. number twelve látújàdù ayatu sí gàtìlẹ̀ akidil lìníkà nínú kùránì ààrí gbólóhùn tá a máa fi takoko yìgì ẹ fẹ́yàwó ní mẹ́nu kùránì ẹ̀fẹ́yàwó ni bọ́ọ̀ ló sì wá sọ pé ó fẹ́ kò sínú Qur'an táàmù sísí gàtúlù akidi wà ṣùrùtìhì májẹ̀mú yìgì kò sínú Qur'an wà àríkàánìhì orígun yìgì kò sínú Qur'an wà ìnàmà wà gàdínáhà fi sunna inú sunna tó lóò ṣe ibẹ̀ láti rí i abẹ́rẹ́ kẹtàlá látújàdù kàyífíyàtú sọ̀láàtì lìgànáza bìlì kùrọ̀án bá a ṣe kírun gànásà kò sínú kùránì o wa ìnàmà wàgàdìnàhà fi sunna inú sunna láti rí o sì lè ṣe àfa alùsùnà ọ̀làlùbídíà ni ọ́ àpẹẹrẹ kẹrìnlá látùjàdù kẹfíyàtù sọláàtì alànàbí ìfìlkùrán ààrí ọ̀nà tá gbà ṣe àsàlátù fànẹ́bì nínú àlùkùránì o wàyí nàmà wàgàdìnàhà fi sunna inú sunna láti rí wal ahadith fi ma'anahu kathira àwọn àdéhìsì tó mú tùmọ̀ yìí lọ́wọ́ ọ̀pọ̀ gan màrúfà tó nù màrúfà a sì mọ̀ wọ́n fi sahihaini ó wà nù Bukhari wà nù Muslim wà gairihima ó tún wà nù tíra àdéhìsì míì ila gairu dhalika minal amthila al ló ń ṣàjẹ́ lè. wàlẹ̀ àhàdìsù fi máa náà wù kẹfì rọtùn màrú fatun àwọn àdìsì tó mútùmọ̀ yìí wá ọ̀pọ̀ gan sì mọ̀ wọ́n o fi sọ ẹ̀háyìí nìyí ó wà nù bukhari ó nù muslim wà gbọ́yọ̀rì hima àti inú àwọn tíra àdìsí mi ìlà àgẹ́rì dhalika minalẹ̀ amfila alikafiro àti àwọn ọ̀rọ̀ míì nínú àwọn àpẹẹrẹ tó pọ̀ alimarufa tá a mọ̀ lada ahlili lada ahlili ilimi bil hadith wal fiki lọ́dọ̀ àwọn onímọ̀ hadisi àti fikiu wàmí ìmọ̀ takọ́ dama nínú tó ta ti wá sọ síwájú yìí yàtà báyìí lánàá ọ máa fojú hàn sí wa ayúwálé ìhùwà ìwọ ọmọ ìyá wa ahamiyatu sunna fi tẹsírin ilé islam pàtàkì sunna nínú ìlànà islam. fàyínánà dájúdájú àwa ìdá àádìnà náà tá a bá tún wò tá a bá tún wò fìlì amúsílà lè mọ̀sùkúrọ̀ tá a bá tún wo àwọn àpẹẹrẹ tá a mú wáyé tá a bá tún tún wọn wò fordland angoiria mímọ lamnafkuru yàtọ̀ sí àwọn míì tá a tún mú wá lápẹẹrẹ nàtàyà kanu yóò dá wa lójú anahula sadila ìlàfà amílí Qur'an karim pé kò sí ọ̀nà tá a lè tọ̀ láti gbọ́ àlùkùránì yìí fahaman ní gbígbọ́yé tààyà ní gbígbọ́yé tààrà tààgbọ́yé tààrà ilà màkòrónà bí sunna àfi ká àkàṣe mọ́ sunna tá a bá tún lọ tún àwọn àpẹẹrẹ tá a mú wáyé tá a tún rìváìsì ẹ̀ tá a tún gbé yẹ̀ wò ká má ti sọ àwọn míì tá a mú wá a rí dájú pé kò sí ọ̀nà kan tí a lè gbàgbọ́ àlùkùránì yìí ní àgbọ́yé tó dára àyàfi ká so pọ̀ mọ́ sunna ànábì hab jẹ́ ká lérò pé jẹ́ ká lérò pé anana pé àwa naudu hada tanazuan jẹ́ á lérò pé tá à ń sọ yìí àwa àti ẹ agbọ́n sì fanfà lọ́wọ́ ọ̀rọ̀ tá à sọ yìí pé àálùsùnà pẹ̀lú kùránì ẹ̀yin ní kùránì nìkan lẹ́ẹ̀lò àti pé ntẹ́ bá nínú kùránì nìkan lẹ́tún lè lónú hadísì jẹ́ àjọ kàkún pé we are on debate alright haba nana na naudu ada anba anbayi nana jẹ́ àjọ rìgáàdì ọ̀rọ̀ wa yìí ordinary lecture jẹ́ àkàkún pé we are on debate wàbáyé náà kùsùmínà pé àwa o àti àwọn oníjà wa alẹ́bí náà ìyàrá òun náà al-iktifa bil quran àwọn tó dá sí pé ní táwọn rí ni pé kùránì nìkan ni káwọn pa tító pẹ̀lú ẹ̀ so àti wá wà báyìí nínú agbo debate báyìí o àwa rí pé ká lo kùránì àtàdísì àwọn igun kejì wa sanbiliti ni wọn fa iná náà nàkùn àwọn wàá sọ fún wọn pé iná umirina fil Qur'an al inda tanazur pé nínú alukur'an ọlọ́run pa wá láṣẹ alukur'an tẹ sọpẹ́ lóhun kur'an tẹ sọpẹ́ lóhun nínú rẹ̀ ọlọ́run pa wá láṣẹ pé inda tanazun pé whenever taba ti wà nínú debate anarikiya lalukur'an wa sunna pé ká padà sínú kur'an àti nínú sunna fakọ́lá ta'ala Allah wa sọ yìí pé ya ayu alladhina amanu ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo àti Allah wa àti rasul ẹ tẹ̀lé Allah ẹ tẹ̀lé ògìṣẹ́ wà ulul amri minkum àti àwọn aláṣẹ nínú yín ìyẹn àwọn onímọ̀ fàyín tánazá tó fi ṣe yìn àmọ́ o tó bàbá ti wá di ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ aládìsí aládìsí láàrin yín faruduhu ila wa rasul farudu Allah akbar you are defeated you are you are defeated Ati ati da ilé egun ẹ̀yìn báàlà díìsì báàlà díìsì ibo láṣẹ yọrọ sí ìlàlọ́hí wà rọ̀ṣùl ìlàlọ́hí wà rọ̀ṣùl àṣẹ rí ọ̀rọ̀ padà sí kí lọ́lọ́run sọ kí lànà ibi tẹ́ ẹ lẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ kí ló tún wí ànẹ́bí tẹ ẹ nílùú ọ̀rọ̀ rẹ o ntọ́ tọ́ ẹ pé ń gbàgbọ́ bá ní ọ o tọ́ bá jọ ń gbàgbọ́ òdodo o ìgbàkigbà tá a bá ti wà nú ágúmẹ́ǹtì wèrèfáàrí tó Allah wa Rasul ìtumọ̀ bá a sì ṣẹ́rí ọ̀rọ̀ padà sí ọ̀dọ̀ ọlọ́run ni pé àṣẹ́rí ẹ̀ padà sí kí lọ́lọ́run sọ́nà alukur'an àbí àbí túbẹ̀ ni pé kákúra wa kò ní orílẹ̀ káwá gúnsámà lọ kọ́ ọ má lọ sọ pé ẹ ìtumọ̀ kákúlọ̀ lògìṣẹ́ ni pé ká lọ bógìṣẹ́ lókè ti ya sẹ́kùrù rẹ̀ báwọn wípé tọ́ba fi lè fẹ́ túyùn sí bẹ́hùn àwọn méjì mú ní ká kọ́ ọ̀lọ́ ọba àwọn méjì ni a sì á lọ ọ̀dọ̀ ẹnìkan tá à ní lọ ọ̀dọ̀ ẹnìkejì agasi pé ìtumọ̀ pé faruduhu ila Allah wa rasul ni pé ẹ ṣẹ́rí ọ̀rọ̀ náà sí ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́ akílọ̀sì ẹ̀ in kuntum tu'minuna billahi bàbá sángilisi tọba gasi pé lódodo lọgbọlọgbọ o ọkàn sọpọ ọgbọlọgbọ ni o if truly you are a believer our argument jẹ́ kí kurani àtàdísọ yanjú ẹ̀ yìí tí mo sọ fún jẹ́mi adégún wà nù tí òfin lè bọ́ ta tóró tí mo bá sì rí òun ó tù nínú àdísì àdísì sọ clearly pé Jésù ń padà bọ̀ ó sọ clearly yanzilu fikum ibnu Maryam ó sọ kíyálì pé Jésù ń padà bọ̀ ó ti mọ̀ pé àṣírí òun ó tù torí mo ní ohunkóhun tá a bá sọ tá a bá jọ jiyàn lórí ìnímùtàwà fíkà àti wà nù jiyàn àbí bẹ́ẹ̀ kọ́ jẹ́ àṣẹ́rí kí lọ́lọ́run sọ kí lànà bí wí. ó ní mi ò debate tó wá jẹ mọ́ oní ti oní ti condition báyẹn kò kò get out kò get out sẹ́yìn pọ́nmọ́ èkó ni ọmọ èkó ni kò lè mọ́ sàkárà ah. Allahu Akbar adúpẹ́ fọlọ́hún ọlọ́run bá ní sànú òun náà kó lè padà síbi kí lọ́lọ́run sọ. So. síbi kí ni ibi wí kùránì nìkan kò se dá lò kùránì nìkan kò se dá lò aláwọn ọmọ ìlórí fesibúùkù wọn bá ní mò ń sá fáwọn wọn láwọn bí mílíọ̀nù ìbéèrè ń fáwọn lẹ́sì àwọn rẹ̀ nígbà tọ́ga àwọn ò fèsì fẹ́mi mọ́ ọwọ́ àtàrí wọn sí mi kí wọ́n yọ mí lẹ́nu wọn bí mílíọ̀nù pé àbú ẹ ti gbọ́ dísìkì yín àwọn ti gbọ́ amadíyà ṣùgbọ́n gbogbo tẹ́ ẹ mú wá àdìsí ni kùránì ń kọ́ ṣé wọn ọgbà nẹ́bì ni ọ̀gá wọn sọ̀rọ̀ ẹ̀tún ni ntúmọ̀ wà mí wá ṣé gbogbo ohun tá a ti mú wá bọ̀ yìí kò ọ pé ànẹ́bì náà fún ara rẹ̀ ó dá dúró lẹ́ni tó lè fi ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fún wa nídàájọ́ ní àṣẹ ní kíkọ̀ àwa mú ọ̀rọ̀ wá ìfẹ̀kẹ́ fún wọn lésì èsì tí mo fẹ́ kí wọ́n wòrè kí wọ́n fèsì àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí kí wọ́n fèsì ẹ̀ fún mi nígbà tí sẹ́ǹdì ẹ̀ wọn. má ṣe àwọn èèyàn lọ́nà kò sí bá a ṣe fẹ́ yanjú any argument tá à ní orí fẹ́ sí kí lọ́lọ́run sọ kí ni ànábì wí òun jẹran súná ọmọṣẹ́ ayàwó ló ní kò jẹ́ ayàwó ló ní kò pẹ̀rẹ́ súnú ọmọ ọ̀sàbímọ o sì ṣe súnú ọmọ rẹ ayàwó ló ní kò ṣèyùn ṣebí inú àdìsí ló ti rí àti gbogbo tá a ti kà lẹ́ẹ̀kan wọ̀nyẹn ṣebí inú àdìsí ló ti rí mọ́tàrà rẹ jẹ́ o nǹkan tuntun mi nínú abiláì tọ́ba gasi pé lódodo lẹ́ba gbọ́ náà bá gbọ́ wàlẹ̀ yóò mi lẹ́ àkìrì àti ọjọ́ kẹyìn zálíkà khairun kẹsẹ́rí ọ̀rọ̀ yín agumenti yín si kini ni ọlọ́run sọ kí ni ànábì wí lólóore o wà á hasanu ta'wilan òun sì ni ó dára jùlọ ní nǹkan gùn pé ọ̀dà ọ̀rọ̀ tá a wá ń fà yìí o ibo gan lọ́wọ́ akẹ́gùn sí o a ibi tó kọ́gùn sí ni pé ọlọ́run sọ báyìí ànábì bí báyìí ìkẹ́gùn tó dáa nù tí ọba ti jáde síbẹ̀ yẹn ìkẹ́gùn aburú gbáà ni. fàmáàdà huwa sọ́ọ̀nì ọ̀hún kí ni nǹkan náà tó máa ṣe fàmáàdà huwa sọ́ọ̀nì ọ̀hún khasimuna bihadi ilẹ̀hújá alikur'aniya kí ni oníjà wáyé oníyàn wáyé kí ló máa ṣe o ẹ probability nkọ̀bílà tó bá gba ọ̀rọ̀ yìí wọlé pé òkè o àáfi Qur'an àti ọ̀rọ̀ ànẹ́bì á fi yanjú ọ̀rọ̀ rọ̀jà ìlà súnà ó ti padà sí ibi súnà nìyẹn tó o bá ti lè gbà pé ká fi kùránì tọ́lọ́ ń sọ àti àdíìsì ká fi yanjú ágúmẹ́ǹtì àárín wa ó ti padà síbi kí ni o súnà ló fàáńtà àlùsúnà ó ti di àlùsúnà nù fàbátọ́lá kọ́ olùhù ọ̀rọ̀ rẹ tó ń sọ tẹ́lẹ̀ ó ti bàjẹ́ nìyẹn ọ̀sán kan nù wáyé náà mú yẹrìtì tí ọba wa padà ń kọ́ fàkọ̀dé kọ́ láfàlẹ̀ Qur'an nígbà náà ó ti wáyà pàlẹ̀ Qur'an ẹlẹ́rì yẹ́sìn am anáwó káfíìn àníṣúná Qur'an tó lérò pé ó ti tó òun kó ń bi súná ó ti wáyà pàlẹ̀ Qur'an nù tó gbé Qur'an náà inú ẹ̀ ló ti rí pé tọ́rọ̀ bá ti dojúrú ẹ lọ sí ibi súnà ẹ jẹ́ fún yín a simple analogy wọ́n ní tọ́ọ̀ bá ń kàwé tọ́ọ̀ bá gẹ́ẹ̀tì túmọ̀ ọ̀rọ̀ kan kí wọ́n ní kó o ṣe wọ́n ní kó lọ gbé dínkù ọ̀wá ń kà kò yí ọ ọ̀hún rí kò yí ọ. wá ní o di dictionary inú ń bí ọ o ní mọ̀wé o lè mọ̀wé kò sẹ́ni tó kàwé tí ò ka dictionary o lè mọ̀wé so ti ń gẹ̀ẹ́tì àwọn àpẹẹrẹ ń ẹni tó bá ti gẹ̀ẹ́tì ẹ̀ ní tá à ń sọ fún ọ náà nìyẹn wípé kò sí bó o sì fẹ́ lo àlùkùránì tó ní lo hadisi kò sọ́gbọ́n ẹ̀ ẹ̀yin náà tún lọ tún àwọn àpẹẹrẹ tá a mú wá wọn ẹ lọ tún wò ẹ rí i pé súnà kò lágbára púpọ̀ kìí ṣe nǹkan tí yẹn lè sọ pé ó ní option nù pé tó bá wù ọ́ o lè jẹ́ àlùsúnà tó bá wù ọ́ o lè má jẹ́ àlùsúnà ah no ọ gbọ́dọ̀ jẹ́ àlùsúnà ni jìbìtì ní bẹ níbi kó o níwèé ṣe àlùsúnà ká sì máa rí àwọn nǹkan tí súnà ní a ṣe yìí lọ́wọ́ rẹ̀ jìbìtì ni ee sàlùsù náà o sì ń kírun bánibí sì ni a máa kírun ń jìbìtì ni ọ sàlùsù náà o ṣe súnà ọmọ bánibí ni a ṣe o jìbìtì ni ọ jìbìtì tó fẹ́ lu àwọn èèyàn àfọ̀ padà sọ o ń jìbìtì ni wọn fẹ́ ní jìbìtì ni fẹ́ ní jìbìtì ni padà sọ wájú